السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú nípa àlàyé lẹ́yìn tí a ń yẹ̀rànà fún wa láti lọ síra al-Umdatu adúró ní agbọ́nrin àdífi àfáwà abúlẹ́bùn àbá náà ibẹ̀ ni a ti mọ̀ tẹ̀síwájú ìyẹn àdífi ẹlẹ́ẹ̀kẹta dín ní ọgọta hadith number 57 lálá náà عن عبد الله بن عباس رضي الله عنهما قال اعتم النبي صلى الله عليه وسلم بالعشاء فخرج عمر فقال الصلاة يا رسول الله رقد النساء والصبيان فخرج ورأسه يقطن يقول لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم بهذه الصلاة هذه ìtìbáàkà àdísí ó tẹ̀lé ní àdísí yàwà àìṣà rọ́bíọ́lá àìhá ní àná àìṣà ta rọ́bíọ́lá àìhá عن النبي صلى الله عليه وسلم قال إذا أقيمت الصلاة وحضر العشاء فابدأوا بالعشاء إذا كنت أقايلين يجب أن تقول نعم àdìsẹ́lẹ̀ tó tẹ̀lé ló kàn ẹ̀kọ́ tó tẹ̀lé àdìsí ìyàwó Àìṣà ṣùgbọ́n tí a ka àdìsí àfà àkà àdìsí àfà àbúlé àbúlé àfà àkà akànlọ mú àdìsí ìyàwó Àìṣà yẹn afárẹ́ mú wá torí pé ní múná sábà pẹ̀lú alimuyi ẹ jẹ́ ká tún hadithi abdullahi bin abbas kà àtún wá ka hadithi yàwó aisha pẹ̀lú ọgọ́lọ́n ọba subhanahu wa ta'ala àtún ka hadithi abdullahi bin abbas lè ti tó tẹ̀lé inshallah kọ́lọ̀ kó bá yẹ́rẹ́ sí àwọn méjèèjì قال أعتم النبي صلى الله عليه وآله وسلم بالعشاء wọ́n ní anábì sallallahu alaihi wa sallam ó lọ ìrun ìṣà anábì lọ lára débi wípé ilẹ̀ ti ṣú dáadáa kí anábì tó kó tó kí fa kharaja Umar Umar bin Khattab radiyallahu anhu ó bá jáde faqal wá sọ ibi as-sala ya Rasulullah pé òjíṣẹ́ ọlọ́wọ́ bá àsìkò orun àsìkò orun ẹjá kírun rọ́pọ̀dọ̀ nìta wọ́síbíàm àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké wọ́n ti sun fàkàrà jàwàrà ṣòwò yẹpọ̀tòrò anẹ́sọ́làsọ́là wọ́n á jáde lẹ́ni tí orí rẹ̀ ń kán fún omi yọkùn ó wá ń sọ wípé láwọ́lá an aṣúkọ̀ àlà ummati awàlẹ́ náà tí kì ṣe wípé mò ń páyà kí mọ́kò ìnira bá àwọn àlè àwọn èèyàn lápapọ̀ làmọ́rùtùhún bí hàrí ìsọ̀lá hàrí ìsàà àsìkò yí gangan ni bá ní kí wọ́n máa kírun sọ̀látùl ìṣà àkórí tí a lè fún hadith yìí bayanu hukmi tàkírí sọ̀látùl ìṣà an awali awwali ha alaye nípa ìdájọ́ tó rọ̀ mọ́ ìmọ̀ lọ ìrun sọ̀látùl ìṣà lára ní àìmọ́kì ní àkọ́kọ́ àkókò rẹ̀ tá lọ lára kó sún sẹ́yìn gbólóhùn ayatama ayé dákàlà ti àtàmà àtàmàtàláì ayé gulmati yà ní ìtumọ̀ rẹ̀ ní wípé ilẹ̀ ti ṣú dáadáa wàrọ́kọ̀dá bìmánà náà mà pé ó sùn ó náà ni wọ́n pè ní ah, rukud ó náà ni Ah, oorun asibiyan sigarul aulad hata eblugu òun náà ni àwọn ọmọ kéékèèké títí tí wọ́n fi dàgbà àmọ́ lo kẹ́lìmọ̀ ah, sibiyan fún wọn wàrásù yẹ́kùtòrò ìmáná ayémínàlìmá orí ànájú sálàsálà ó ń rẹ̀ kán fún omi aṣẹ́rẹ̀hú al'ijimali àlàyé ní àkótán yuhadithu ibn abbas radiyallahu anhuma أن النبي صلى الله عليه وسلم أخر ذات ليلة في صلاة العشاء wọ́n ní àfáwà abúlẹ̀mù abbas sọ́lọ́n kó bá ẹnu sí àwọn méjèèjì àjàbá àtọ̀rọ̀ sàádé ni wọ́n pẹ̀lú ànábì sọ́lọ́ láàrín wàhálì ọ̀sẹ́lá wọ́n lọ ìrun ìṣá àwọn lọ àtàrà kọ̀dá man la yahtamilu sahar nínú nìta wa tibyan tí tó fi jẹ́ pé àwọn tí wọ́n lè dá ọmọ mọ́jú náà àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké wọ́n sùn lọ àfa Umar wá jáde yunadi ila sọ́lá àfa Umar wá ń pè ànábì sallallahu alaihi wa sallam pé irun irun irun irun irun irun torí pé kí o àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké ogun wọn ti sùn anábì sọ́lá sọ́lá wá jáde lẹ́nu sórí rẹ̀ nǹkan fún omi ó wá sàlàyé pé láúlà àsúrùbá wàlháraj tí kì í bá ṣe wípé mò ń báyà wípé kí mọ́ kó nira báwọn àlùmọ̀ yìí àti kí mọ́ kó ìdààmú báwọn na alzamuhum bi ta'khiri salati isha ila thuluthi al-layl n bá ṣe lọ́rọ̀ yẹn fún wọn tó bá fẹ́ kírun ìṣá ìkó jẹ́ pé ìdá kẹta òru ò kí wọ́n máa kí i àwọn àlàyé àtàwọn ẹ̀kọ́ kéékèèké tí a rí kọ́ nínú hadithi yìí aláwọ̀kọ́ ìsìn ìbáàbù tààkìrì sọláti lè ṣáà lè mọ̀ tọ́sọ̀fì láì ìgbàláyé wípé oore ọ̀fẹ́ wà láti lọ ìrun ìṣá ìlara tí ó fi di àárín gbùngbùn òru ìdálámtẹkùn sámẹ́ta mọ̀ṣàkọ̀ tí kò bá ti wípé ìnira kankan ó rọ̀ mọ́ ilé yìí yálà látọ̀dọ̀ àwọn olùkírun àwọn jàmáà tàbí látọ̀dọ̀ ẹni tí ó fẹ́ fírùn fún wọn tí ò bá ti mú nira kankan tí ò bá ti mú lọ́wọ́ bákan náà ala al-imami an-nazaru fi al-maslahati al-amma lil-muslimin ọ̀ràn yẹn ló jẹ́ fún lè mọ́mù kó mọ wo sàkún ìntí ẹ̀dẹ̀ tó bá wà àbí ìdẹ̀kùn tí ó wà fún ọ̀gọ̀rọ̀ mùsùlùmí kí ìmọ̀mù kó mọ ti mọ̀rọ̀ àti ẹ̀ wàyúùmà afdol fàáj èyí tó bá rí pé olólájú òun náà ni yóò ṣe tó bá yẹ pé kó tètè kí olólájú yóò tètè kí tó bá yẹ pé kó lọ lára olólájú yóò lọ lára adẹ̀bí sí lára yìí síwájú pé al-imam ìmáàmù tó bẹ́ kírun fáwọn jàmáà yóò máa rọ́ à kẹsìrọ̀tù al-jàmáà kí àwọn èèyàn ó pọ̀ ní mọ́ṣáláṣí láwọn àsìkò tánà bí bá rí pé àwọn èèyàn pọ̀ dáadáa ànábì ti kí irun tó bá dẹ̀jẹ́ pé àwọn èèyàn pẹ́kán tó dé yóò lọ́rùn lára ó túmọ̀ sí pé ó ń sábà àwàlù àwọn sàhábà radiyallahu anhum jàwáàzù tààkìrì sọ̀láàtì lè rúdírí mọ̀tábàrì ìgbàláàyè kí á lọ ìlú lára fún àwọn àwíjàre tí ó bá fẹsẹ̀ múlẹ̀ ṣẹ́nisùn nìta ìwákùnbíyàn àkólé kan àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké alàkọ̀ọ́lá ti máa Rasuli sallallahu alaihi wa sallam lórí ìmọ̀ kírun ní jama'a pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam a rí pé àwọn obìnrin wọ́n ní àkólé kan ìrun láti kí ní bákanáà ṣírísù umar radiyallahu anhu aláàmàtọ́lì ní musulmi àkólẹ́kàn àfọwà umar nípa pé kí làwọn nǹkan tí ó ṣe alìhúnmà musulmi láǹfààní wa quwwatihi fi dinillah àti wípé àfọwà umar ó jẹ́ ẹni tí ó ní àkólẹ́kàn ẹ̀sìn ọlọ́run ọba ó sì lákin nípa àlámọ̀ lọ́rọ̀ ẹ̀sìn yìí wa qurbihi sallallahu alaihi wa sallam àti wípé àfá Umar ibn Khattab ó súnmọ́ anábì sallallahu alayhi wa sallam dáadáa àìmọ́tì ẹ̀súnmọ́ ti jẹ́ ẹn tó dá tánàbì sallallahu sallam dá lánàá ẹ̀rí pé ìsúnmọ́ bàbá ìyàwó èèyàn ẹ̀wọ̀n gé tíyàn tó wá jẹ́ bí wazir ẹgẹ́ bí Abubakar náà ti jẹ́ wazir ìgbà tí wọ́n lọ bá àwọn ṣíà alayhim minallahi ma yastahiqun ìgbà tí wọ́n lọ bá Zayd bin Ali bin Hassan bin Ali bin Abi Talib radiyallahu anhu tí wọ́n lọ bá wípé mada taqul fi abubakri wa umar kí ló fẹ́ sọ nípa abubakri àti umar ó ní huma waziro jaddi ibi tá a ti fàyọ̀ dáadọ́ pé wazir ní umar ẹ̀rí nìyẹn ó ní huma waziro jaddi àwọn méjèèjì abubakar àti umaru tẹ́ ẹ̀bì ní ẹ̀wọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ bàbá bàbá mi ni wọ́n ní ẹbí ṣe anábì sallallahu alaihi wa bákanáà nínú hadithi arimúbẹ̀ yìí pé jawazu tẹ́líkì tẹ̀ṣì lilbadan nínú musli wal wudu ìgbàláàyè wípé a lè mọ́ fi tó wẹ̀ ká fi nu ara tàbá sálọ̀ látọ́ kà sábà wẹ̀ tán a rí gbọ́ yé mẹ́ tó lọ pé wàrà sùhú yẹkùn orí ànábì nǹkan fún omi ìmọ̀ nínú al yálà ànábì ẹsẹ̀ wẹ̀ tán tàbí kó jẹ́ pé ó ṣe àlùwàlá a sì fi hàn yí pé irun ànábì irun rẹ̀ pọ̀ dáadáa irun ànábì pọ̀ dáadáa so ìgbàláyé wípé èèyàn lè mọ́ nu ara ó ti so ìgbà míì tí wà tó jẹ́ wípé èèyàn lè nu ara tí ẹ̀ mọ́tàlá tán kí ẹ̀ fi tó wẹ̀ kékeré bí fésù ẹ̀ kékeré yẹn kí ẹ̀ fi nu gbomi tí méjèèjì náà ádà wárí wà ádà méjì náà láàrí ẹ̀rí fún mùràátù mọ́síláàtì dọ́àfẹ́tì mínà nìsà wọ́sídìyàn tí láàkáàmì ṣẹlẹ̀ríà ìmọ̀ tàmójútó àti ìmọ̀ lápòlé kan in tí ó ṣe àǹfààní fún àwọn tí wọ́n bá lẹ nínú àwọn obìnrin àti àwọn ọmọdé nínú òfin ẹ̀sìn ní tí ó ṣe wọ́n láǹfààní tí ó kọ̀ǹsídà kọ̀ǹdíṣọ̀n tí wọ́n bá wà. bákan náà arimu ń gbà yìí pé ẹni tí kìí ṣe mu'azin ẹni tí kìí ṣe mu'azin ó lè pe àkíyèsí imam imam àsìkò orun ẹja kírun ẹni tí kìí ṣe mu'azin lè pe àkíyèsí imam náà sí àsìkò orun gbá imam ẹja kírun torí pé Umar kọ́ ni muazin àwọn muazin nígbà yàtọ̀ ní sọ́là sọ́là ma'rufun ma'dudun ma'rufun ma'dudun lẹ́yìn àfáwà Bilal tààtún ni Abdullahi ibn umm Maktun àti Abu Ma'zura àwọn mẹ́ta yìí náà àwọn mẹ́ta yìí náà ni muazin àti sọ́là sọ́là ó dàbí kó sókè nìkan ọ̀làtún láyé àdúrú ní ìtùnúhù ṣùgbọ́n àwọn tó ní dàwà mú ló dápọ̀ ẹ̀ tó ẹ̀ pé wọ́n sábà mọ́ pé ní gbogbo gbà bìtà náà wò tó mọ̀ sí ní pàṣípàyọ̀ bákan náà jàwázù sáfàrí nílẹ̀ ìbáàdà tí ìgbàláyé wípé èyẹ́ lè ṣàìsùn pẹ̀lú ìjọsìn bìṣẹ́rìtì ádámì tẹ̀fúìtì sọ̀láti fàájì pẹ̀lú mọ́jẹ̀mú wípé àìsùn tó ṣe pẹ̀lú ìbádà yẹn kò gbúdọ̀ kó bá ìrun sọ̀láti fàájì kò gbúdọ̀ jẹ́ kí ni o kò gbúdọ̀ kó bá ìrun sọ̀láti fàájì gbogbo náà fílà pátápátá ká ṣe ó dà ṣùgbọ́n kò gbúdọ̀ kó ìpalára kankan bá ọ̀ràn yẹn bó ti wulẹ̀ kó mọ kò sí náà ọ̀ràn yẹn lẹ́gbọ́n náà fílà ní àbúrò náfílà ò lè strong láyé tí ó wà tó ọ̀ràn èèyàn abẹ̀dẹ̀ tó gbogbo náfílà tá a bá ṣe kò gbúdọ̀ àfẹ́ẹ̀tì wa láti ṣe àdáwò wàjìbá mo rò bóyá wa tó tó bá fẹ́ ṣàìsùn pẹ̀lú ìbádà make sure pé àìsùn tó fẹ́ sí yẹn kò ní kó bá ìrun sóbìsì ilé tí ṣe ọ̀ràn èèyàn fún wa láti kí bákan náà ṣẹ̀rí'àtì ìsìlámíyà láìsà fi àhárọ́jú wọ̀lá mọ́ṣàkọ̀ ṣẹ̀rí'à ọlọ́run ṣẹ̀rí'à ìsìlámù wa kò sí wàhálà àti ìnira kò mú dání ẹ̀sìn wa ìrọ̀rùn ló fi kí ni o ìrọ̀rùn ló ya dé ìyapẹnu ráńpẹ́ wà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa wípé èwo ló lájú ṣé ká kọ́kọ́ kínú ìṣá ká kún ká kí tí awàlè wá sí á àbí kí á sún sẹ́yìn pé èwo ló ní ọlájú àfáà ní sábà jàmáà tó ìlà anna tẹ̀sí máa bọ̀ apá kan náà àwọn olùmọ̀ sọ wípé kí á tètè kí ní àkọ́kọ́ àkókò rẹ̀ òun ló lájú ìyáàna wò áàdà tó Rasulullahi sallallahu alaihi wa sallam torí pé al-ghaliba torí pé òun ní ọ̀pọ̀lọpọ̀ tó wọ́pọ̀ nínú ìṣẹ́fẹ́ ànábì صلى الله عليه وآله وسلم ولم يؤخرها في أوقات معلومة إلا لبيان الجواز النبي صلى الله عليه وآله وسلم kò sún ìrun sẹ́yìn ní àwọn àsìkò tá a mọ̀ yìí ilá àlìbàyà ìjọba àfi ká lè níta fẹ́ fàyọ́ ń bẹ̀ ó ní pé ìgbàláàyè wà náà káàkì létà ìgbàláàyè wà káàkì létà kì í ṣe wípé dàìmú mọ́ tàbá tí wọ́n fẹ́ kí ìṣá yóò àmọ́ jẹ́ wípé past twelve past one one thirty two a.m. lóru hmm, irọ́ pé ànábì àkàrà rẹ̀ ó ṣe ìfáàdà àjàwázì tó lọ́pọ̀lọpọ̀ ọgbà ànábì máa ń kí sí awàlìwà ní àkọ́kọ́ àkókò rẹ̀. apá kejì náà olùmọ̀ ìsọ wípé kan sún sẹ́yìn olólájú wọ́n gbára lé hadith tí tí a kà yìí ṣùgbọ́n ilé tí ó yẹ ká mójútó kásàkéèsì ní wípé ká mọ̀ wípé ìṣẹ̀ríà Islam ó gbọ́lá fún ìmọ́kò ìnira bá wa ìṣẹ̀ríà Islam ò fẹ́ ká rí ìnira kankan kò fẹ́ ká rí mọ̀ṣákọ kò fẹ́ ká rí haraji nípa wípé a fẹ́ ṣe ẹ̀sìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala tàbá ní ká mọ́ sún a rí wípé ilé yóò fẹ́ fa harrods fún wa tàbá ní ká mọ́ sún sí sí ẹ̀yìn ẹgbẹ́ bá dẹ̀sí mọ̀ yí ìpìlẹ̀ òun náà ní wípé tí wàyí tazaham adadul masọ́lì yìí yùkọ́ dàmú àlàálá nínú al yìí وضده تزاهم المفاتد يرتكب الأدنى من المفاتد aṣùlù ni wípé almaslaha tí maslaha tó bá tó bá tó bá méjì tó bá tó bá tó bá tó bá combine tó lẹ́pọ̀ èyí tó wà aslahu oláyẹ̀kẹ́ mi ò ọ̀làmù wàdídùú tàzáhùn ìmọ̀fàṣìdí ìdákéjì ẹ̀ òun náà ni mọ́sádà tó bá lẹ́pọ̀ ìrùsákábú àdìnà mìíràn mọ̀fàṣìdì eléyìí tó wà lẹ́tà nínú àwọn mọ́sádà òun náà máa ètò wà lẹ́tà òun so a kọ̀nsídà wípé tá a bá ní ká kí lẹ́ǹkùlé ẹ̀kùlé tí mo mí ìkìtì pé ẹ̀kùlé ni mo sọ pé tá a bá ní ká kí ní ká sun sẹ́yìn ṣé kò ní kó háràjì báwọn mùsùlùmí tó wá jẹ ọlá sọlátùl jama'a tó bá yẹ pé yóò kó harrods bá wọn tó kó nàbá káàkiri ní àwọn àsìkò tí a ti mọ̀ tó jẹ́ àwọn awqatun ma'luma hadith ya wa Aisha إذا أقيمت الصلاة وحضر العشاء فابدأوا بالعشاء tí a bá ti gbèrò dúró tó ń jẹ́ ti ti tó ti ń yòrú nínú abọ́ tó ti wà lórí tó ti sáàfù ẹ̀ tó ti díṣẹ̀ fábíàhú bil àṣà oúnjẹ ní kẹ́ kọ́kọ́ jẹun oúnjẹ oníkẹ́ kọ́kọ́ jẹun àlàyé ráńpẹ́ nípa mọ́sálà yìí afọ́wà hafiz abúlfọ́bù ahmed bin hajar al-asqalani afáwa ibn hajar al-asqalani ẹmu báyẹn abúlfọ́bùlì abúlfọ́bùlì kúníyàtún likulli mansumiya ahmeda kúníyàtún likulli mansumiya ahmeda gbogbo ẹni tán bá ti sọ ní ahmed kúníyà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà abúlfọ́ òtí gbogbo ẹ̀ sábà sọ ní Ahmed òtí kúníyà rẹ̀ òtí abúlfọ́ bìbì inú ajá rẹ̀ kọ̀ǹtírà lórí ẹ̀ alimọ́sọ́dún Ahmed fíman kánà ismuhu Ahmed wàkùnìyàtùhu abúlfọ́ المقصد الأحمد في من كان اسمه أحمد وكنيته أبو الفضل gbogbo ẹbá tí pín Ahmed lọ́pọ̀lọpọ̀ ọgbà abúlfọ́dì ni kúni àwọn jẹ́ ẹgbẹ́ ìyẹ́ gbogbo tá tí pín ní Ali lọ́pọ̀lọpọ̀ ọgbà Abúlhassan ó ti yé òní kúni àwọn jù kíni òní mọ̀ jẹ́ so gbogbo ẹbá tí pín ní Yahya lọ́pọ̀lọpọ̀ ọgbà Abu Zakariya òní kúni àwọn jù kíni òní mọ̀ jẹ́ wà alúmọ̀jára eléyìí máa rúf lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn olùmọ̀ afáìsà ajá nínú fatil báàlì rahimahullahu ta'ala wọ́n ní ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà fíkíù a mọ́ rí ìsinádù pé idha hadara al-asha wal-isha fabda'u bil wọ́n ní eléyìí لا أصل له في كتب الحديث بهذا اللفظ منادي نوع تي àwọn ni tí àwọn fáwọn tún fáwọn mùsàrọ́bẹ̀ ẹnìkan bèèrè hadithi pé ṣé hadithi tó wá ní sígà ìṣó wà adẹ̀sàlàyé rẹ̀ wípé kò sí hadithi yìí wá ní sígà yìí bìtìlẹ́ni sọ̀hìn a hadith mi wà eléyìí tí afáwọn jábìrì gbà wà wọn nàbí sọlá sọlá sọ wípé látò àkìrò sọlá lè tọ́ àmì àwọn lè rẹ̀rì látò àkìrò sọlá lè tọ́ àmì àwọn lè rẹ̀rì ẹ má lọ ìrun lára nítorí oúnjẹ ẹwọ kan ẹ má lọ ìrun lára nítorí kíni o nítorí oúnjẹ àlàyé tí àwọn olùmọ̀ ṣe lórí rẹ̀ ní pé wọ́n ní hádà áàmù maksus hadithi áàmù ṣùgbọ́n maksusun bí hadithi aisha almasku hadith aisha ta kai ó kà sọ́sọ̀ hadithi wà láti yàmọ́ tàbádìgbò jẹ́ ti kíni ó ti wà ńlẹ̀ tàbí káṣe jámù láàrin méjèèjì wípé ẹni tó bá ṣe wípé oúnjẹ ti rẹ́dì náà wọ́n ti ń ṣe ìkọ́ ọmọ ó sì mọ̀ wípé tó ń bá fo oúnjẹ lẹ̀ tó ń bá lọ kírun ẹ̀mí òun ò ní padà sórí tébù yẹn lórí ìrun kò kíá ẹ̀mí rẹ̀ pé ọmọ orí ìrun náà ni ó wà pé ẹja tó ká yẹn àti kànmọ́ yẹn tó wà lórí tẹ̀mú yẹn tó ti bù sílẹ̀ yẹn tó jẹ́ ọ̀lùkọ́ alá tó fà pàríwá ọmọ yóò láìpẹ́ ìjẹgbẹ́ o tó bá ti mọ̀ pé ẹ̀mí rẹ̀ ò ní padà sórí tébù rẹ̀ orí mọ́ ìdá rẹ̀ tó sì kí rìn látàlá sí àti ọkàn rẹ̀ ò ní farapa lórí ìrun tẹ́mi rẹ̀ ò sì ní lọ síbẹ̀ fọwọ́ àbùsọ̀ olódàbí ká lè fi sojú kòkòrò ìdìrákùn jàmáà torí pé ẹ̀ tó bá ti jẹun tó sì ṣe ká mọ̀ ẹ sọ pé second jama ló ti fi ní o òní òkè so amalan ti hadith àdìsáì pé kán lo látara wípé a fẹ́ lo hadith méjèèjì ẹ bá ti mọ̀ pé bóúnjẹ rẹ́dì náà tó bá lọ fún kò di sọ́ọ̀kù kankan lára ìrun tó ń fẹ́ kí wọ́n ní kọ́kọ́ lọ yanjú ìrun náà láti sáramọ̀ tó dẹ̀ padà sí ìyẹn gan ní fi jẹ́ kí oúnjẹ yẹn ó tutù náà níwọ̀nba torí pé tó bá gbóná ẹlòmíì ò láti tó bá gbóná yé tí wọ́n jẹ́ tí wọ́n làágùn wọ́n làbí kí òun tán ó jẹ́ yóò ṣe kí ni o yóò ti sílẹ̀ so yóò ti dẹ́ ẹ̀gùn oògùn náà ṣe kí ni o yóò ti ro so eléyìí ó ní àlàyé tí àwọn olùmọ̀ tí wọ́n ṣe ní lórí abala eléyìí wọ́n ní gbólóhùn ìdá òkè ìmọ̀ ti sọ̀lá tọ́lá dúró núùdì àlàháàbì ìkọ́ọ̀mọ̀ ìtumọ̀ rẹ̀ ní kí wọ́n ti ṣe ìkámọ̀ kì í ṣe pé pípé o kì í ṣe nìdá òṣùlá núùdì àlàháàbì ìkọ́ọ̀mọ̀ wọ́n ti ṣe ìkọ́ọ̀mọ̀ ìrún yẹn wàlmùrọ́d àsọ̀látù lẹ̀tí yùrídù áyù sọ̀líà nǹkan gbà lérò pẹ̀lú sọ̀láàtì bí ni irun téèyàn fẹ́ kí kì í ṣe wípé dandaláwo gbogbo jẹ́ pé ìṣá ìnìkan ó díé àhà torí pé wọ́n kọ́rọ̀nà àṣà pẹ̀lú òkímọ̀ ti sọ̀lá so wákíátùl hàn òní bí a mọ̀ pé irun ìṣáì ni wọ́n sọ mẹ́rin bó tilẹ̀ jẹ́ wípé ìsináàdù tó wá wípé àlìṣà kò sí hàdí ìṣẹ̀kan tó wá bí hádàlá kò sí hàdí ìṣẹ̀kan tó wá bẹ̀rẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ ó ti yé so pé wọ́n lo gbọ́rọ̀ àlàṣà fábíà òbí làṣà ìtumọ̀ rẹ̀ ní wípé òkè mọ́tàlá tó ń sọ mẹ́rin nínú hadithi irun ìṣáà náà ni ṣùgbọ́n sífàtò ká sífà ní kìí ṣe wípé lọ́wọ́ oko wọ́n bá ti wá pé ìkámọ̀ fún ìrun zúrì tó ń jẹ bá wá rẹ́dì ìtumọ̀ rẹ̀ kọ́ ni pé kó má jẹ oúnjẹ yẹn pé ìrun ìṣáì ni wọ́n sọ rárá so àsọ̀látù sí òkè ìmọ̀ èyíkéyìí ìrun ni tọ́lá ti gbé náà ti gbé ìkámọ̀ rẹ̀ fọ́fẹ́ so bóyá ó lè ni ó lè ni ó lè jẹ́ ásùrì ẹni ìrun tí adẹ̀sí lálàyé fún wa wípé lóòdí wọn gbà tó bá rí pé tó bá lọ kírun yẹn ẹ̀mí rẹ̀ ò ní gbọ̀n lọ sí di oúnjẹ pé kó o fi oúnjẹ sílẹ̀ kó lọ kí kí èrò yẹn àdìmúyì ìdíjẹ́ra Islam fẹ́ kọ́ọ̀bù ní pé kò fẹ́ kí ọkàn rẹ̀ ó dànù lórí àsọlá ìrùn tí ṣáàlì yẹn afáàní àlàáṣá bífásílì àìn àlàáṣá بفتح العين المراد به تناول الطعام في وقت العشاء أه؟ تناول الطعام في وقت العشاء oúnjẹ jíjẹ ní àsìkò ìṣà òun náà láńpẹ́ ní àlàáṣà gẹ́gẹ́ bí a ti ní àlùwàdúhù àti àlùwùdú wùdú ní àlùwàlá àlùwàdúhù ní omi tí a dùn sí àlùwàlá wọn alágbáwá wọ́n máa ń yọ àwọn àsìmá wọ́n máa ń yọ látara àfàá nígbà yìí bákan náà aṣẹ́rẹ̀fù alìsìmáàlì àwọn àlàyé ní àtúntán gárọ̀dù Islam gárọ̀dù àsáàsí nípa ìrun tí à ń kí sílátùn àbùdì máa rọ́bì yìí ìrún fẹ́ kọ̀nẹ́tì ẹrú pẹ̀lú Allah subhanahu wa ta'ala wà láyà tí mo dhalika illa bí huduri qalbi ilé òdà lè pọ́síbù àfi kí ẹ̀mí èèyàn kó kó jí kí ẹ̀mí èèyàn kó wà ní ààyè nípa ìjọsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo nǹkan tí ó wà kó àìrójú bá ẹ̀mí tí ò ní jẹ́ kí ẹ̀mí kó ní wáyù kó ní concentration lórí ìjọsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣẹ̀dá islam ń gbà á láàyè pé kí ẹ̀mí fi nǹkan yẹn sílẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé kí ẹ̀mí kọ́kọ́ yanjú nǹkan yẹn náà tó bá yanjú ẹ̀ kó ẹ̀ṣọ́ wá ti fi ní o wá yanjú ti ní tí ó jẹ́ kí ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala débi pé wájú pàtó wà lọ́dọ̀ ọlọ́run lẹ́mí ló kàn jẹ́ kíni o ní ọmọ ní ọmọ bóró ìlú yìí ilé ìdọ́pà sí ìyàwó Aisha tí wọ́n fi sọ ọ̀rọ̀ aláàyò àdìsọ láti lè ṣàdọ̀rọ̀ títà wọ́n kọ̀ fún wa ká kírun nígbà tí oúnjẹ bá ti wà ní bá ti wà ńlẹ̀ bákan náà náàyò yìí nínú àwọn nùtúùsù ní àrí wípé áàmù ni ṣùgbọ́n wọ́n ṣe tàṣíṣù ẹ̀ pẹ̀lú wípé tó bá jẹ́ wípé ìran tí wọ́n ṣe ìkọ́ ọmọ rẹ̀ tẹ́yàn bá lọ kí láì jẹun náà tí ìkẹ́kọ̀ọ́ òsì ní ṣekí ni òtí ò ní àfẹ́ ti ìfẹ́ńṣẹ́yàn lórí òun kò sí láì nínú bá fi oúnjẹ kàtúsílẹ̀ tó bá yẹ pé ẹ̀mí wa ó mọ̀ lọ bẹ̀ ó bẹ́ta ká tú pẹ̀lú oúnjẹ ká tó lọ kí ìrun bákan náà òun náà ni wọ́n sọ níbi pé annáyù yẹ̀kẹ́lìfù hukmuhu bí hasabi al-mukallaf kíkọ̀ tọ́kọ̀ fún ààyè wípé ká mọ́ lọ kí òun ká jẹun yìí ó tún bẹ́rì nípa hàlù ẹni tó jẹ́ mukallaf gẹ̀gẹ̀ fúnra rẹ̀ ẹni tó jẹ́ pé ó wà legally responsible ìtumọ̀ mukallaf yẹn ẹni tó wà legally responsible ẹni tí wọ́n la ìwọ̀gbọ̀ lọ́rùn hàlù kálukú ẹ̀dọ̀ síra ẹlòmíì irú yẹn ò ní dọ́gba tí ò bá fi òkèlè yẹn sẹ́nu báyìí pé o túnmọ̀ pé ti ti condition tẹ nìyẹn lọ yanjú oúnjẹ yẹn barakallahu fikum tó bá ti jẹun tán ó padà wá kí irun ìwọ tó bá dẹ̀ mọ̀ ní pé oúnjẹ yẹn ò lè affect ẹ pé kó o kírun gan ni ó jẹ́ kó o concentrate dáadáa lórí oúnjẹ yẹn kó o kọ́ kírun náà wọ́n fi yẹ irun ti bó bẹ́ẹ̀ wà lè wá o lè bọ́ sọ gan o lè bọ́ singlet kó tún lùsù bẹ́ẹ̀ sí ìsòkòtò rẹ kó tún lùsẹ̀ kó wá tó lakan kó lakan bọ oúnjẹ kó wá mọ tẹ́ẹ̀gùn tòtò àìpé yẹn ni ọkàn ló fi balẹ̀ sí kó jẹun yanjú irun bàbá sọ wípé kọ̀ǹdíṣàn àwọn èèyàn sábẹ́ lọ kírun àti oúnjẹ tó ń gbé sílẹ̀ hálùkálùkù ẹ̀tọ́ síra mọ́ wà á mọ́ sí èèyàn jẹ pé àṣùbánà ah, láì tí ìbá lọ tẹ̀lé àwọn olùsáàsù lọ kírun lè sí láì kán mọ̀ rò pé àwọn ti àáfù ìmọ̀ọ́nì wà pé ìmọ̀ọ́nì ìlẹ̀ jẹ́ ìfìdíjú kárùn-ún wọ́n náà bá tẹ̀lé wọn ọba lọ kírun pẹ̀lú wọn ààlù tts ní kò dàbí ààlù àwọn ustaz táwọn àtàtìlá ó fi kírun tán ẹ̀mí ìhò nílọ́gbé jẹ ṣùgbọ́n wọ nítorí pé pé à ah! tọmọ rò pé bóyá yímọ́ ní ìgbélẹ̀ kò jẹ́ ìtẹ̀lé wọn lórí ìrún yẹn náà ló tó pé à ah! kí mo tẹ̀ wá kírun fún gẹ̀rù ó yẹ kí n tó jẹ́jẹ́ mi jẹ́jẹ́ kí n farabalẹ̀ wá kírun lórí ìrún yẹn náà ló dín ro gbogbo yẹn eléyìí àókùn jẹ́ káàtò kí a mọ́ sí kọfíkọfí nípa alámọ̀rí ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala afdal ahwal an ya'khudha shay'an yudhibu inshighala al-qalbi wa yuqbilu ala as-salah eléyìí tó dáa jù òun ní wípé gbogbo nǹkan tí ò ní jẹ́ kí ẹ̀mí ó sí lórí òun tí wọ́n fẹ́ kan yanjú yùn ọlọ jẹ yán yẹn náà jẹ iyán yẹn ọba jẹ náà ló wà òkè ẹ̀hẹ́n kó wá jà lọ kí kó lọ kí òun onígbó oúnjẹ tó ti rẹ́dì ó yàtọ̀ sí oúnjẹ tí ò ti sì o tí ò ti rẹ̀ ní yàtọ̀ síra wọn wọ́n ní hadithi ní kámọ́ gbọ́yé pẹ̀lú pé ó dúró alúwẹ̀ ní pé ìrùn jẹmọ́ ọ̀gẹ́ sọ̀rọ̀ yẹn wọ́n ní kámọ́ gbọ́yé lọ sáà wọ́n ní kámọ́ gbọ́yé lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ilé ìgbígbà ìdí torí pé kí ni òkú júùdù náà torí pé adínọ́sù tó ṣe ìsìn náà ni adẹ̀tún dínọ́sù ní iná tí ó ju alúwẹ̀ wípé aláhásílì hàlì ni lórí ibi hàlù mùkálàfọ̀ kan bá ṣe gbà òní tí èrò ṣe gírísẹ̀ àwọn ni pé láti láyẹ̀ jízu ayù takàdà dáadìkà àádẹ́tẹ̀ wọ́n ní kò tọ́ káwá mú yẹn ní ṣe sí kó jẹ́ pé gbogbo pàtàkì láti kámọ̀ sá ó tàwọn bọ ogójẹ lórí tébù níta àsìkò kámọ̀ ìyàwó rẹ̀ mọ́ bọ ogójẹ lórí tébù bá ti kámọ̀ náà ló bọ ogójẹ lórí ọdún mẹ́rin tó kàn ẹ̀hẹ́ àbójúpọ̀ ó kéré àríkì tí ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ kan lè wọ́n wọ́n sí àwọn tí ogun jẹ̀mú òfin lọ́wọ́ tán tó ilé ń nínú hadithi a bọ́ wípé ń mọ̀ yìí ń tó ó sì ní wúmọ̀ tó torí pé ó kàn sídà àwàlù àwọn tí wọ́n jẹ́ àbúná rẹ̀ fìtẹ̀ṣẹ̀rẹ̀ ó kàn sídà àwàlù púpọ̀ kò sì sí ìkankan nínú ẹ̀sìn tí ó jẹ́ ìnira fún àwọn ẹ̀rùsùn ọlọ́run subhanahu tí a jẹ́ ummatu al-ijaba Umatu alijaba umatu alijaba ni àwa tá a dáhùn ummatu dáwà òun ni àwọn tí wọ́n pè lákòótán àwọn tó wá dáhùn nínú ummatu dáwà ni wọ́n ti jáde àwọn wá ń jẹ́ ummatu alijaba àwọn tí wọ́n wá dáhùn àwọn wá rí lé ní ummatu dáwà gbogbo àwọn kiri yóò àtàwọn yahudi àtàwọn mọ̀júsí àtàwọn ẹlẹ́bọ ogun akátákátá ummatu dáwà ni wọn umma ànábì náà ní gbogbo wa ṣùgbọ́n àwa kàn jẹ́ ummatu alìjábá àwọn jẹ́ umatu adáwà wọ́n pè wọ́n bọ̀ àwọn náà sọ pé nǹkan rọ̀ pẹ̀lú grace àwọn pé àwọn ò dáhùn ó ti àwa dáhùn àbẹ́lẹ̀ wọn bá fi hánù kọ̀ọ̀kálá ó jẹ́ ká mú ìdá náà lọ́dọ̀ rẹ o tọ́lọ̀ bá ní bẹ́lá kó mẹ́jọ kárí àkàrà ti burú ìdúrà àwọn ti ọ̀rọ̀ hàmọ̀ rọ́dí ní. tọ́yì àwọn olùmọ̀ wọn fi ìmọ̀ hàn ara wọn lórí wípé ṣé ìrun ní káwọ́kọ́ kí ni àbí oúnjẹ ní káwọ́kọ́ jẹ ṣé ìrun káwọ́kọ́ kí àbí oúnjẹ ní káwọ́kọ́ jẹ Sheikh Al-Hafiz Al-Imam Ibn Hajar Al-Asqalani inú tíra wọn Mawsu'atul Islam ilé tí a mọ̀ sí Fathul Bari wọ́n ni wà fi hadha kullu ishara anna fàṣàwùfù náà nílà tàà wọ́n ní ìlà tó wà ń bẹ̀ náà ni pé fífà mọ́ ẹ̀mí tó ń jẹ ẹ̀mí rẹ bóyá how magnetic it is sí oúnjẹ bẹ́ẹ̀ni rẹ bá ti fà mọ́ oúnjẹ sí òun ni ó sì sáàmì wípé ṣé ìrún ló kọ́kọ́ lọ kí ni àbí oúnjẹ inú àkọ́kọ́ ló kọ́kọ́ jẹ tó bá mọ̀ wípé ẹ̀mí rẹ ó fà mọ́ oúnjẹ púpọ̀ tó bẹ́ẹ̀ kò jẹ oúnjẹ rẹ kò sẹ́ni ìgbà tó máa láìsí ẹ̀ lé lórí jẹun tó bá ti jẹun ọkùnrin ló balẹ̀ pé yẹ oúnjẹ yẹn ti kúnyọ o kúrò ń bẹ̀ ó lè ní concentration lórí ìlú tí òun kí wọ́n ní fàyàmbájì à ń yù dáàrọ̀ ìṣókùnmọ́ láti yí ìwùjú dáhùn àdàm. so wọ́n ní ìdájọ́ yẹn yóò mọ̀ rọ̀ mọ́ ìlà rẹ̀ tẹ́ bá ti rí ìlà ìdájọ́ wà tí ó bá ti sí rílà kò sí ìdájọ́ tó ó túbọ̀ sí wípé ẹni tó bá jẹ wípé ẹ̀mí ìṣẹ̀ ò bà mọ́ oúnjẹ kò lọ kí òun ẹ bá ti mọ̀ pé ẹ̀mí òun ibi oúnjẹ ni ó wà kó ọkọ̀ yanjú oúnjẹ yẹn kó tó lọ kí ìrun kára ọláàmù wàyí sásìlẹ̀ mi láyé kàtọ́ yìí wọ́n nínú bá a sọ yìí ayọ̀ ẹni tí ń gbàwẹ̀ kúrò ń bẹ̀ òun aláàwẹ̀ kò sí aláàwẹ̀ ń bẹ̀ òun nípa láti di hadrọ́tì tọ́ àmì tiẹ̀ onígbò wulẹ̀ ń gba àwẹ̀ aláwọ̀ ńlá tó bá jẹ́ ìrùn mọ́gírì nítorí pé nínú àwọn ìrùn àsìkò tí mọ́gírì máa gba ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ àwọn mùsùlùmí òun náà ní àsìkò àwẹ̀ àríwẹ̀kọ́ ni ìrùn mọ́gírì àsìkò tí máa gba ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ wa káàkiri lásìkò gẹ́rẹ́gẹ́ onálàdùkú ààrẹ torí pé ó ṣe kí ni o ó ta alúkù pẹ̀lú kó káfí nǹkan sí ẹnu tó fòkúùkù magrib fi wá ti sọ́ọ̀mù látòdọ̀ yà ìwọ̀ magrib àwọn èèyàn gíra rẹ̀ pàápàá wọ́n pe ìwọ̀ magrib tí ó pe pérépéré o òníwó kì ṣùgbọ́n tó bá kò sí àwẹ̀ ní àwọn ẹni súnmọ́ gíríbù dáadáa tí ó fún ọlọ́mọ àdìgbẹ́lá fún sàmì àfúrúfà ṣùgbọ́n jẹ́ so wọ́n ní eléyìí wọ́n ní kò sí aláwọ̀ bẹ́ẹ̀ iná bá ti àfọ́ àmúkú náà tẹ̀lé wa ìta òní tẹ̀lé tó rọ̀ fún ọlá ìṣẹ̀lẹ̀ ọ̀sán ẹ̀ tó láàtọ̀ láàtọ̀ bí hajjọ̀rọ̀ ti sọ̀hání wà láhùwà ìlà àfihàn wọ́n ní kò sí irun nígbà tí ó jẹba ti ti tán tó wà kálẹ̀ wàlá huwa ìdàfíìrú àlàmùsà bákan náà kò sí ìrùn fún ẹni tó bá jẹ́ wípé ìgbẹ́ àti ìtọ̀ ó ń gbọ́n ó sì wá ń pa mọ́ra lórí ìrùn nínú fíkíù wọ́n pè ní sọ̀látù alhakim sọ̀látù alhakim bí kọ́ wà lónìí wà hakim ẹni tó kírun tó pa ìgbẹ́ tàbí ìtọ̀ tó ń pa máa débi wípé yàtàtọ̀ rọ̀ ara wa ní kò wá sí ẹ̀mí rẹ̀ lórí ìrún mọ́ ibi pé kó bá pa ìgbẹ́ mọ́ra tó pa ìtọ̀ mọ́ra ibẹ̀ ní ẹ̀mí rẹ̀ lókè lò ló wà ẹni eléyìí a ò fẹ́ fún gbogbo ẹni tó bá tẹ́tùmọ̀ ìyàwó àìṣà àti kàásíwájú nígbà tá a kà hàbí tẹ́lẹ̀ kẹta nínú ìsira mi àkórí tá a lè fún àdìsí yìí bayanu hukmi sọlá nígbà tó ní bàá àwọn mùdáfà àti àkùbátàlì àlàyé nípa ìdájọ́ tó rọ̀ mọ́ ìrun nígbà tó ń jẹba ti wà ńlẹ̀ tàbí ìmọ̀ sọ́ra tàbí ìmọ̀ mú ìgbẹ́ àti ìtọ̀ mọ́ra. náà wọ́n ní gbọ́dọ̀ láàpọ̀ láta wọ́n ní láì láàná fi àyè ṣùgbọ́n nọ́fíù níbi ẹ̀fàgbọ́mọ̀nù náà yìí wọ́n ní ìtọ́gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ní ṣe náà yìí ni wọ́n kọ̀ fún wa bákan náà mùdàfà àtúhù máa làwù yùdàfẹ́ òhù ayé yùdàfẹ́ òhù máa á èèyàn ń dáàbò bo ìgbé àti ìtọ̀ láti jáde ìfẹ́ kó jáde al-akhbatan ìtumọ̀ rẹ̀ ní al-bawl wal-gha'ib orí al-akhbatan al òun náà ní ìtọ̀ àti ìgbọ̀nsẹ̀ wọ́n ni aṣẹ́rù lè jìmọ̀ rí àlàyé ní àkótán wọ́n sọ iṣẹ́ akọ́kọ́ sọ sẹ́yìn wípé nígbà tó jẹ́ wípé ìrun yóò jẹ́ nínú àwọn ọ̀nà tí ẹrú ti máa ń súnmọ́ olówó ọba dẹ́dà gbogbo nǹkan tí ó wà jẹ́ kí ẹrú kó mọ̀ ní kí ọkàn rẹ̀ mọ̀ sí lọ́dọ̀ ọlọ́run bíi kó máa pa ìgbẹ́ bíi kó máa pa ìgbọ̀mọ́ra gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣẹ̀dá ìsìláàmù fẹ́ ká jìnnà sí i ẹ̀mí wa ó lè ní ìtìbánu tàn alọ́pàá yóò lè jẹ́ wípé ẹ̀mí wa kò dojú kọ jù kankan kò ró kankan ju ìtọ́lọ́wọ́n wa subhanahu wa ta'ala wọ́n nílè ló fà bí àwọn àìṣà tí wọ́n gbọ́ sára ìsọ́làsọ́là sí ó nẹgẹ́tì wípé kò sí ìrun nígbà tí oúnjẹ bá wà nílẹ̀ àtàlàyé condition tí àwọn ọ̀nà yìí àwọn ọ̀rọ̀ yìí pín sí níwájú tàbí hàlù wípé ẹni ẹ ó ń gáìdì ìtọ̀ tàbí ìdá àkàràbọ̀tọ̀lọ́ ilé tí ó fẹ́ jáde àárẹ̀ wọ́n ní ẹgbẹ́ bá ìtàlàyé lọ́fíì ni ṣùgbọ́n tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ náà ni pé aláàrí wọ́n pọ̀ fún wa fíkìrì kàdì àwọn àlàyé tàbí àwọn ẹ̀kọ́ tí a lè rí gọ́nà àdìsí tí ó lè tún rọrùn àlékún ẹ̀sìn wa gbọ́dọ̀ rán lọ́wọ́ alàlùmùsọ́lì àyẹ́dẹ́kùn àti sọ̀lá àti wàkọ́dẹ̀ ìkọ́tọ̀ àánìdúnyà ọ̀nà yẹn ló jẹ́ fún ẹni tí ó kírun ní àsìkò tó bá wọ orí ìrun gbogbo ohun tó bá ti ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé pátápátá kó sì kíni o kó kọ̀ tẹ̀. àyàn nǹkan ti á mìíràn tó nìyà kó kọ̀ sí anything tó bá ti ní nǹkan ṣe pẹ̀lú ayé. bákan náà ìjáàzù lè múrù lè mùsùlùmá lè kọ́líbì amúnúwájì ló lè mọ́tò láti sọ̀rọ̀ gbogbo nǹkan tí ó kọ́ àìròjú báyọ̀ lórí ìrún sáájú kéèyàn tó jẹ Allahu Akbar ọ̀ràn àyàn ní kéèyàn tó kíni kéèyàn jìnà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n àwọn mùsùlùmí lónìí wọ́n ń lu ìlú nínú mọ́sáàsì àwọn èèyàn ń lu ìlú lónìí lórí ìrùn gan kú mọ́ àwọn èèyàn lù lórí ìyẹn tẹ̀lé mọ́sẹ̀lẹ̀ ń bí ṣùgbọ́n tẹ́ bá lọ mọ́sáàsì ní ìgboro dáadáa àwọn wàṣà àyìndí àwọn sọ̀nà adé láwùjọ ipò àkà nǹkan kan àrùn ìsọ̀lá nínú mọ́sáàsì lórí ìrun gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ní ìdíkà ẹ̀sẹ̀ mọ́ sọ fún wa kò ní ìdíkà ẹ̀sẹ̀ mọ́ sọ fún wa wà láti yà mọ́ mọ́sáàsì tó bá jẹ wípé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmẹ̀sìn ni wọ́n ń rè níbẹ̀ ní mọ́sáàsì wà nísìnyí kò yẹ ká tún máa rí ẹnìkankan ní abẹ́ lórí ìrùn fóònù rẹ̀ tó máa tún lórí ìrùn gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká ti mọ̀ wípé àwọn àkúkú lè gbé kọ́ lórí ìrùn so lóòdì ọ̀bà táà lè gbé kọ́ lórí yẹn ẹ̀tọ́ wá ṣe kí ni o gbogbo nǹkan tí ó jẹ́ ká kó àìròjú bá tí ó kó àìròjú bá ìrùn wa ẹ̀tọ́ wá gbọ́dọ̀ sí ni o ká stop ẹ̀ a lè fi summit go and silence a flight mode a hibernation kò sí tá sọ́dà kò sáàmì ní torí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè bẹ́ẹ̀ ṣe lè ní mọ́nì tó dìbò bá dé lórí wọn ẹ̀mí ìyọ́dọ̀ tó pé àpà ah, ló ń pè yẹn òtá ló jẹ́ ọlọ́kànà sẹ́kọ̀ǹsì kan ẹ̀mí rẹ̀ ó lọ ọbẹ̀ ṣùgbọ́n tí ò bá dún rárá lóbi ẹlòmíì tó bá fẹ́ tó bá dé mọ́sídìí tó bá fẹ́ kírun yóò yọ fóònù ẹ̀ yóò fi ti sọ́mi ó lè sé náà kó tó wọlé ṣùgbọ́n ó ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí pé kí wọ́n náà lè wò pé àjẹ́ ah, kí èmi náà lè tètè tèmi sí silence ẹmọ tó fọ́nù ni pé ẹni tí wọ́n fóònù silence lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn nílákẹ́ ẹlẹ́ẹ̀kejì ní fóònù ẹ̀ tuntun kò sí bá fóònù ẹ̀ tuntun ẹgbẹ́ rẹ̀ ni wọ́n ti pa fóònù kẹ́gbà tó fẹ́ bẹ̀rẹ̀ rú o owó ò torí ẹ̀ kó pé ah lánàá mi ti pa fóònù mi kó lè dáadé kó silence ilé ìgáflà gáflà so kádàkùn kájọ ká ká ṣe tàyákùs ẹbíye ká ṣe tàyákùs gan ọlọ́ọ̀bà ní pẹ̀lú àbúṣà mọ̀kó lóṣù ẹlòmíì ìjọba ó ti ń lo fóònù ní is more than fifteen years ó lè ka iye ìgbà tí fóònù rẹ̀ dún mọ́tá sí ó lè kà á pé ah bájọ́ tí mo ti ń lo fóònù ẹ̀ẹ̀mẹ́rin péré ni fóònù mi dún mọ́tá sí rí ẹ̀ẹ̀mẹ́rin péré ní ti gbàgbéra tó rò fóònù ti pa torí pé kò lè wọ́n mọ́ sí ìdí àti kó fóònù ẹlòmíì tó wá tiẹ̀ tó wá wọ́ọ̀tì débi pé nínú mọ́sálásí fóònù rẹ̀ ó tún máa pọ́ọ̀pù yóò tún máa pọ́ọ̀pù tẹ́ ẹ máa pọ́ọ̀pìn tẹ́ ẹ máa pọ́ọ̀pù ringing tone téèyàn fi ṣe message tone òní pọ́ọ̀pù tí lápèjọ́ ní ìsìlẹ̀ wọ́n sàfún message wọlé sórí fóònù rẹ̀ ó lè yẹ pé tọ̀ntọ̀ntọ̀ntọ̀ntọ̀ bí mẹ́sẹ̀jì bíi fifteen wọlé tọ̀ntọ̀ntọ̀ntọ̀ntọ̀ntọ̀ntọ̀ntọ̀ntọ̀ ah ilé ilé tó bá ìwọlé fẹ́ràn lóko rẹ̀ adúlẹ̀ mi àwọn nǹkan yẹn distraction even lásìkò tí alcohol bá ń lọ lọ́wọ́ ní mọ́sídì ó gbọ́ àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ìwọ̀ tí mọ́sídì ní lórí wa òní kìí ṣe pé kí mọ́sídì náà dọ̀tí nìkan máa ń ṣàwùṣù mùsọ̀lì awèlè kọ̀rọ̀ awèlè ọ̀bà fìlì mọ́sídì gbogbo àwọn nǹkan tí ó lè kó tẹ̀síwìsì bá àwọn nǹkan tí wọ́n ń ṣèjọsìn nínú mọ́sálásí tó lè ṣàwáṣà wọn ká mọ́ ṣe rárá ìgbà míì wà ti ẹ pé ẹlòmíì yóò mọ̀ pariwo nínú mọ́sálásí yóò mọ̀ pariwo wọ́n kàn mọ̀ pariwo lásán nínú mọ́sálásí àwọn kẹ́dà mọ́ rẹ̀ pé ìbáadà ni wọ́n ó yẹ ká ó yẹ kí ọpọlọ wa kó ti nínú dúùjù ó yẹ ká ti nínú dúùjù akili to that extent kámọ̀ nígbà gbogbo àwọn nǹkan tí ó lè kó àìrójú bá àwọn èèyàn tí wọ́n ń kírun àwọn èèyàn tí wọ́n ń ka Quran àwọn èèyàn tí wọ́n ń ṣe ìbáàdà àwọn èèyàn tí wọ́n ń ṣe nàwáfì ogun tó lè máa bá ìdúgbà lórí ìrun kàbìtì ni o ti fóònù ní silence wọ́n fẹ́ pọ̀ mọ̀ pọ̀ pàì tí mẹ́tìrì bá wọlé wàá jáde ló wọlé àìbẹ́ẹ̀kọ́ bọ̀dọ́ wá ní kí fóònù mọ̀ pọ̀ kó mọ̀ rí ìkótà mọ̀ pọ̀ pọ̀ gbogbo àwọn kan ìtẹ̀síwìsì kò dá nínú àwọn ìwọ̀ tí mọ́sálásí ní lórí wa kì í ṣe pé ká máa tí mọ́sálásí máa mọ́ nìkan kọ́ pé kí dọ̀tí mọ́ sí mọ́sálásí ìyẹn nìkan kọ́ nínú àwọn mọ̀rọ̀ àtàṣe ni pé fóònù wa bóòlù òsè ní máa pàṣẹ ẹlòmíì tó bá ń gbọ́ àwọn ringing tone yẹn tàbí àwọn popping tone yẹn irritation máa ń ṣẹlẹ̀ sí ó ń tọ̀ yóò mọ̀ irritation yóò mọ̀ kó onírìíra pé èwo ni lọ́dọ̀ ọmọ láti pa fóònù ẹ̀ pàkó lẹ̀ ìntánẹ́ẹ̀tì kọ́lá láti ìntánẹ́ẹ̀tì àwọlá tí ẹnìmọ̀dé bá wọlé ìwọ náà ló rí o ní dúdà ìbáàtì àtẹ́ǹtẹ̀ tí ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ pé á mẹ́sẹ̀jì kan ti wọlé tí ẹ̀nà bá gbọ́ pé fóònù ẹnìkan ti tọ́ntọ́n ìwọ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó mọ̀ wípé á ah, mẹ́sẹ̀jì kan ti wọlé fún ẹni yẹn bọ̀tọ́ àti balance sólì kó ṣe ìrìtọ́ọ̀rù kọ́lìbù ti tiẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ ábàdàn tó bá àwọn nǹkan wọ̀nyí ẹ̀dá àpẹẹjọ́ ẹlẹ́ka ṣe àmójútó rẹ̀ dáadáa nínú àwọn ṣọkó àwọn ìwọ̀ tí wọ́n dìde ní àlewà lórí tàbúdọ̀ ṣe ẹgbẹ́ bí ẹ̀tọ́ tàbúdọ̀ fún mọ́jú òun wà. ọ̀yìnrúhù sọ́lá alìkùṣùrù ẹ̀mí ìrún òun náà ni kùṣùrù kéèyàn ó kí ìrún pẹ̀lú pé kí ọkàn èèyàn ó wà ń bẹ́ẹ̀ kéèyàn ó kírun pẹ̀lú ìfararọ́ kéèyàn ó kírun pẹ̀lú ìfarabalẹ̀ kìí ṣe ìrún sọgbálẹ̀ kìí ṣe kí ni ní Malaysia ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn àwọn kan kí tàràwì láàrin méje 7 minutes àwọn ẹlẹ́sìn wọ́n tún á gbé sínú Guinness Book of Records the shortest tarawi in the world láàrin yìí sẹ́ sọ̀rọ̀ yẹn ni sọ̀rọ̀ yẹn tarawi láàrin yìí sẹ́ fáti àwọn láàrin 5 seconds ní ìtawádáwó aláhàpá aláàpá aládọ́ọ̀lì aláhàpá aláàpá aláàpá aláàpá iná àdínà wà láàbùtà àkọ́kọ́ àti the beginning and the end ṣé ìrùn náà nù tálẹ̀ kí fún náà bóyá ẹ̀yìn ṣe ẹ̀yìn ṣe ẹ̀sàtáìsì ẹ̀yìn ṣe eré gélé làbújá mẹ́lì kòṣùrù kòṣùrù kí ẹ̀mí èèyàn wà lórí ìrun kí ẹ̀mí èèyàn wà lórí ìrun kí ọkàn èèyàn ó wà níbi ìrùn tí èèyàn kí kéèyàn kí ní ìfarabalẹ̀ àti ìfararọ pàtọ́lá ti dìlà kòṣíọ̀ wọ́n ní ìrùn tí ò ní kòṣíọ̀ kàlìjẹ́ta dìbìlà rọ̀ ó dà gẹ́gẹ́ bí òkú òkú ara ara tí ò sí ẹ̀ níbẹ̀ sẹ́nà tí bí ẹ̀dìbá tí kò rárá ara ò di kí ni o ara ò di òkú bákan náà mudafa atul akhbatai uduru fi tẹ́tìkì jama'a kí ìbẹ́ àtìtọ́ mọ́ gbọ̀nyàn nínú àwọn àwíjàre tí èèyàn fi lè mọ́ sí òjò máa ní nínú àwọn àwíjàre tí èèyàn fi lè mọ́ sí òjò máa ò ní sí ìbẹ́ àtìtọ́ mọ́ gbọ̀nyàn bákan náà tí èèyàn bá kírun ìsọ́lá ààrùn ìrìnà wà láníyà àfihàn ìṣẹ́ àmì ìsọ́lá tí èèyàn bá kírun ṣùgbọ́n ìrun tó kíyàn làákàyè rẹ̀ wọ́n understand anything nínú tó fi hàn pàṣọ láti mú bá fìlà inú rẹ̀ ìlú aláàfíà bákan náà ìsọ́nàwọ̀ wọ̀ yàáfi tó bá kí ṣùgbọ́n làákàyè rẹ̀ wà pẹ̀lú ìlú tó fi hàn láti ńlá kúṣùwà fi hàn ṣùgbọ́n kò sí kúṣùrù kò sí pẹ̀lú wọ́n ní ilé ìwọ̀n haram bákanáà yóò hapù bí àkùbàtẹ́yìn kúlù máa káàlà fí màánà wọ́n ní gbogbo nǹkan tí ó bá wà ní ipò ìgbẹ́ àti ìtọ̀ òun náà ni nínú ìtumọ̀ òun náà láàgbé ìdájọ́ ìgbẹ́ àti ìtọ̀ lé lórí o kàṣíjà tó jùrọ̀ alìmúfúripọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń pa á ibi yẹn ní agbára débi pé ọkọ̀ dojú ẹ̀ tó ń bá pẹ̀rù làákàyè òun ní tí ìjì tó ń ẹ̀dẹ́kùn wọn kọ́ yanjú oògùn ebi kí wọ́n kọ́ lo oògùn ebi náà wal alamu shadid àti ìnira tó lágbára ìnira tó lágbára gan a mọ́ ń gbọ́ àwọn ọ̀rọ̀kọ́ ìk láwọn ọjọ́ tó ti pẹ́ sẹ́yìn pé ẹnìkan náà wọn fálà wọ́n fẹ́ sọ pẹ́sàn fún wọ́n wá fẹ́ gé ẹsẹ̀ rẹ̀ wọ́n ní pé ohun ah, ò lè ohun ò lè gbára dúró rárá pé kí wọ́n gé ẹsẹ̀ yìí àyàfi ní kọ̀ǹdíṣàn kan wọ́n ní kí ni kọ̀ǹdíṣàn náà tóun bá ti bẹ̀rẹ̀ irun ni lè gé tóun náà tí wọ́n gé tóun bá ti bẹ̀rẹ̀ irun tó ti Allahu Akbar tó bá ti gé o àtò ẹni tó wá gé torí pé o nímọ̀ ìpé wọ́n ti gé ẹsẹ̀ wọn nígbà náà ẹ rí i pé ìyẹn lágbára díẹ̀ sọ́sọ́lá sọ́lá àlùmúyí káàkiri jùmọ̀ yìí pé kòṣírò kìí ṣe nǹkan tí alimami Gazali nínú tírà àwọn Ihya Ulumuddin tí imam Gazali tí wọ́n kọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí wọ́n kó wa mẹ́ nke nke àwọn oríṣiríṣi nǹkan mẹ́jọ wá kéèyàn ó fi mọ̀ pé èèyàn ní kùsù ní irun ṣùgbọ́n àfáwà Hassan Ali Salman nígbà tí wọ́n ṣe ṣẹ́rí ọkọ̀ àìdù fiqhiyya wọ́n ṣàlàyé pé àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀gọ̀rọ̀ rẹ̀ kò correct á mú ẹ̀rí wá tó bá gbọ́ pé ọmọ ń sunkún lẹ́yìn ìyá rẹ̀ lórí irun ànábì ó ṣèrun yẹn ní fufu yẹn dẹ̀lílì yẹn ni pé lórí irun ànábì tún ṣe mọ̀rọ̀ àtò àwàlù àwọn mùsùlùmí ànábì wà ní rúkú ẹnìkan sáré wọlé gúrúrú pàtó sálámọ̀sán ànábì ní sáálẹ́ni tó sáré wọlé lórí irun yẹn ó sì pé bó ṣe ń kírun yẹn náà ó ní mọ̀rọ̀ àti àhọ́àlù àwọn tí wọ́n jẹ́ so kí ìtumọ̀ rẹ̀ kọ́ wípé ìtumọ̀ kòṣòrò kọ́ ni wípé lórí ìrun ìmọ̀ pé lọ mọ́ nínú mọ́tàásì ìtumọ̀ kòṣòrò kọ́ nìyẹn ilé ìlú àwọn ọ̀rọ̀ Salman tí fi dá ọ̀rọ̀ padà sí ẹnu lórí àwọn nǹkan mẹ́jọ tí wọ́n kọ́ wọn sọ wípé sí ní yìí wọ́n nára ó alayhi sallallahu alaihi wasallam àṣà àwọn náà ti fi sọ́lá kò sí ẹgbẹ́ ní kùsùn táà níbi lórí ìrùn kò so síbẹ̀síbẹ̀ náà ó sì ń ṣe mùràátù àwálì àwọn mùsùlùmí kò tẹ́ pé hadith wà pé anábì sallallahu alaihi wasallam lórí ìrùn anábì máa ń rí ẹ̀yìn bánàbí ti rí ojú anábì gbójú anábì ti rí wájú lórí ìrùn anábì máa ń rí ẹ̀yìn náà ó rí ẹ̀yìn oníṣọ́wò sọfọ́fàkùn ìrìntẹ́dìlú fàyín ní àrọ́kùn bẹ́ẹ̀nà zahari anábi sọ́lá sọ́lọ́kí ẹ̀tọ́ sáàfù yí dáadáa ẹjẹ́ kí sáàfù yí ogun rege torí pé èmi máa ń rí yín lórí ìrun tánàbí bá ń kí ìrùsùpá kọjú sí kíblà gbogbo iwájú ṣùgbọ́n lórí irun ìwọ̀n tí ò bá sí lórí kò sí tó so ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ ni olówà kódà náà ọ̀rọ̀ kọ́ ìta gbọ́ òun náà ní pé Ali pe rímọ̀ pe Abubakar pe tí ò sí kankan tó fi ṣe o tó fi ma màá fún ní mìndílé ọrùn mi màá fún wọ́n ní Abubakar pé ó kíráka alákọ̀ọ́kọ́ wọ́n ní Umar kíráka alákọ̀ọ́kọ́ ó kú olórí òun wọ́n ní Abubakar ó kíráka ẹlẹ́kejì ka àtayá lọ́wọ́ lóò pé àà mìndílé àná bí ebi ni màá gbà á wọ́n na wá bòrò rẹ̀ o wọ́n á ní àlì ibi àlì ní omi kan tó wà gba àmì ìdí nìyẹn tí wọ́n ọ̀rọ̀ kọ́ ìta fún tó ọdún ní mọ́sálásálà fún àwọn kan tó ṣe àlì wọ́n kí ni ìdílé pé àlì padà wá gba wọ́n ní ẹgbẹ́ àlì torí pé kò tẹ̀bọ̀ rí torí pé kò ṣe rí bóyá kan ó ti yé ẹ̀hàn so àwọn yẹ bí àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ò ní sanad mọ̀ sàmàdá ó ti yé òun ni àwọn eléyìí àbákan náà gẹ́gẹ́ bí aláàpọ̀ṣ òǹgbẹ́ òǹgbẹ́ kó lágbára gan ọ̀gbìn ìyẹn lè mọ́ wìtán láti fi hàn tí wọ́n ní kó òfin láti ọ̀nà ibi omi tó fẹ́ mú yẹn òun lẹ́nu ó ti gbìn ní òun lẹ́nu ó wà bákan náà algọ́mù tí ìfàyè kékeré bá mú yàn ìbànújẹ́ ìbànújẹ́ bá mú yàn tó bá lágbára gan tí ò ní jẹ́ kéèyàn ṣe interact lórí òun tí wọ́n ti suspend ìrìn ẹ̀nà for that period ìgbà bá rí bèbí ni o tí ó bì sílẹ̀ bákan náà àwọn ìdùnnú kan wà tó yẹ pé tó bá ṣẹlẹ̀ sí yàn èyí ní mọ̀ ní ṣe mọ́ ó dà kò ní mọ iye tó bá kú lóbi yé wọn ní kéèyàn ṣe sùúrù díẹ̀ kí ìdùnnú yẹn kó fi kí ni o kó fi sílẹ̀ lára wa títà kí ọ̀dà sáà ní pé pé o iye wọn tí tí a ti lé lẹ́yìn. now àǹfààní kan bá fi parí ìdòkò kalẹ̀ yìí alimami طبيب القلب ابن القيم الجوزية رحمه الله تعالى فابن القيم الجوزية إنه ترعى الطب النبوي الطب النبوي آه و وصار كان آه ojú orí nítorí àtúbù nábàwí tíbù nábàwí mùdáládì kan ló ṣùgbọ́n nínú tíra zadul ma'ad náà ni wọ́n ti yọ Ibn Qayyim ló kọ al-Jawziyya wọn ló kọ zadul ma'ad wọn náà ló kọ tíbù nábàwí so zadul ma'ad yẹn orí traveling ni wọ́n ti kọ orí journey oní wọ́n ti kọ zadul ma'ad so inú ẹ̀ ni wọ́n ti ṣe ìsìnkọ́rọ̀ ju ìdáradì lẹ́ẹ̀kẹrin zádùn náà ní síbùn nàbáwí inú ẹ̀ ni wọ́n ti yọ so inú sọ́wọ́ àrífàlà ojú ewé keje wọ́n ní àṣìyá yúzi ha ọmọdé àfà àti àṣàrà wọ́n ní nǹkan mẹ́wàá nǹkan mẹ́wàá pé tí èèyàn bá nǹkan mẹ́wàá òun náà ló lè ṣe kíni òun ló lè kó ìdúrà báyìí nǹkan mẹ́wàá ló lè kó ìdúrà báyìí tí èèyàn bá tí èèyàn bá ń pa mọ́ra tàbí ń gbé nínú ara alákọ̀ọ́kọ́ adam ilahaj ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ bá ti pọ̀ lára èèyàn ó lè hàn yẹn lè mọ̀ ló jẹ́ pé tí ẹ̀jẹ̀ bá pọ̀ lára èèyàn èyí tó dáa ni pé kéèyàn lọ donate mọ́ta o bí tẹ̀ pé ní ìsìn gan wọ́n tí ẹ̀bá tó fẹ́ jẹ́lẹ̀ wọ́n tún gbówó lọ́wọ́ èèyàn mo ẹ̀jẹ̀ ń gbọ́ ẹ̀yìn níwọ̀n gáàdán ni o tẹ̀wọ̀n pé táwọn lẹ́yìn lẹ́yìn pé àwọn èèyàn máa tọ́ máa fẹ́ jẹ́lẹ̀ wọ́n gba owó wọ́n tẹ̀ bá tó fẹ́ jẹ́lẹ̀ lè ti pé <laughs> èèyàn ni yóò ti kí ni kù mo gbó mi rù yàn mo tó fún ní one thousand naira àbẹ́rẹ́ pé tọ́lọ́run làwọn lọ́wọ́ ẹsẹ̀ tó wújú òdò yàn ẹ̀jẹ̀ tó bá ti pọ̀ ó lè tìrẹ léṣe bákan náà alìmọ̀níyù àtọ̀ tó bá ti pọ̀ lára yẹn lè díẹ̀ o ṣùgbọ́n bó ṣe rí lẹ́nu yẹn wọ́n ní kí àtọ̀ bá ti pọ̀ lára pé ó lè tìrẹ léṣe so wọ́n gba àárọ̀ àwọn àpọ́n tí eléyìí tí wọ́n fún ní ẹ̀fọ́rí tí wọ́n ìtìlọ sí nìka so nìka rí àtìsí yẹn àìsàn tó ń ṣe wọ́n yẹn ní kárí àti ní wọ́n dẹ̀ ní láti lo ní kakuin òbíye tí bẹ́ẹ̀ tí ẹ̀ mọ́ nù tí ẹ̀ bá ní ìgbìyànjú mọ́nà tó lóògùn olórí ní kakuin bẹ́ẹ̀ o so alimọ́ní yìí ìdá tàbáyà tí àtọ̀bá pọ̀ lára ó lè wọ́n níyàn jẹ́ pé àwọn òmóòkú ọmọ ti jẹ́ kíkẹ́ ìgbìyànjú lọ yìí nìkan bákan náà ìbáṣin bá ò kí ẹ̀ máa pa ìfọ̀mọ́ra even from the medical point of view kò wà advisable ó lè sèyàn léṣe ó lè kó dọ́rọ̀rù bá ara bákan náà alghoi kí ẹ̀ máa mú ìgbẹ́ mọ́ra ó lè kó ìnira bára bákan náà arẹ́ ìtó kí ẹ̀ máa pa ìsọmọ́ra kó mọ́ jù ú lọ láyàtọ̀ láfíà <laughs> ó lè ṣe ara léṣe o ìgbùnkọ́ ìrùlọ́sọ̀rọ̀ ẹ̀nìkọ́ mo sọ o bákan náà alkọ́ì èébì èyàn fẹ́ bì èyàn ń èébì yẹn torí pé àwọn nǹkan yẹn ní tí yóò wá fi aslam naturally yóò wá yóò rú yàn láyà kéèyàn dẹ́bì dá padà yóò dá méjì nǹkan mí nínú ara bákan náà alẹ́sọ́ èyàn fẹ́ sí èyàn fẹ́ sí sísí yẹn wọn èyàn wá èyàn wá jẹrìí yẹn nípa ní ti ìnira ìgbà náà jẹ́ pé èyàn lè dá fáà rẹ̀ pé pé kò ní asọ́fáfẹ́ tó bá fẹ́ sún ó di tó bá ti fi ìka yìí ọ̀rẹ́ ní ìka tó bá ti fi tó rí ahọ́n sísí yẹn máa padà bẹ́ẹ̀ mujarrab tó bá fẹ́ sín tó tó wá fi ọwọ́ rẹ̀ láì tó tó náà láì tó sì yàn padà kò ní wá ó ti yé so kò ní wá alẹ́ ẹ̀kọ́ thinking and ah, yíyan mo fẹ́ sọ yíyan ó ti yé yíyan bí ẹ̀ bá fẹ́ yán tí yẹn bá fẹ́ wá tó bá ti fọwọ́ sẹ́nu báyìí iye yẹn ó padà kò ní wá bẹ́ẹ̀ni bọ̀ títí ń kéèyàn tí ó dáa kò sí ìka ṣùgbọ́n kéèyàn máa ń pa títí mọ́ra òní tí nìkan yìí sọ mẹ́ bọ̀ yíyan ìyẹn dáfà ìyẹn kéèyàn dáfà rẹ̀ gẹni súnà yíyan kéèyàn mọ́jọ wá òun gẹni súnà torí pàdé sọlá sọ lọ pé tó bá ní ìsàtọ́ à tó bá lágbára àyè láti dá padà kó má yàn fálẹ̀ pa tí ò bá lágbára ó fẹ́ ọ̀rẹ́ bo ẹnu rẹ̀ wà náà oorun nínú àwọn kan tó yẹ pé tí ìyàmbá pa oorun mọ́ra ó lè mọ̀ yẹn lè mọ̀ ló jẹ́ pé tó bá ṣàìsùn tó gbóòrù ó fẹ́ ṣàìsùn gbẹ́rẹ́ fún ní ó padà san gbèsè yẹn padà ó wà nígbà aago mẹ́ta ọ̀sán ló san mọ̀ pé òun ní sán padà tàbí ẹ̀ ọ̀sán ọ̀sán kò sí àìsùn rẹ̀ lè láyé yọ ọ̀sán tó bá dọ̀sán ó wà lè san lóru ọjọ́ míì náà bọ̀ tó bá padà ìjọ tó bá ti sun oorun over size oorun o ti ti tán nìyẹn báyìí pé five hours ló fi ń sùn tó bá rí pé áà ah, mo ti sùn láti quarter after eight mo ṣe kíṣà àìsàn ó dẹ̀ jí ní quarter after six ó ti sun àìsùn jẹta yẹn náà nìyẹn wàlíjọ́rọ̀ bákan náà àti ebi wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tó ṣe pé tíyàn bá pa mọ́ra ó lè ṣe kí ni ó lè kó ìdààmú bá ara pẹ̀lú ìgbọ́nà wọn fàfàánà fàfàánà tó bá lè dùkú tó bọ̀ a máa tẹ̀síwájú ní ìlú àbádé subhanahu wa ta'ala subhanahu wa ta'ala subhanahu wa